dama ẹgbẹ sani tí ma fẹ ba bẹẹ kì í jí lẹnu ayé mi dẹkùtì dọrọ dé ìlú àti kẹlẹ ni tí pàṣẹ yìí sẹlẹ àgùkẹ ìwòsàn tó mu nyọrọ nọ now wẹ́ẹ́rù dídẹ̀ ń dá ọ̀kẹ́ ọ̀rẹ́ ata àwọn yẹn tẹ́lẹ̀ lọ́wọ́ àkàrẹ́ yìí jíra ni ẹ̀yẹ́ náà náà mẹ́ ẹ̀yẹ́ náà wọ́n mẹ́ ẹ̀jẹ̀ sunday dùkúmọ̀ àná na kọ́ọ̀dà yìí ọ̀kẹ́ ni àwọn apèsè yìí jíra kúmọ́ nìkú àná ìgbà pété ìdílé kó orí rẹ̀ náà ta àgbáyé wa kó tó rán ọ̀nìrè ṣé òkèrí kẹlẹ́ mi ẹ̀mẹ̀rẹ̀ ẹ̀mẹ̀rẹ̀ dọ́kàrẹ́ mi náà ta ọ̀rẹ́ wa pété ìdílé ọ̀rẹ́ wa kàkà adínàmọ́ nìsáyé iyo òdòṣe ìwọ̀n ọ̀gá ọkọ̀ lárìkà importance hijira kuma náà rẹ̀ wá wọ̀ ká wọ́lọ́ kálímẹ̀tàn wáhìdà dọ̀gá àdọ́gbọ́dé ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀dá ẹ̀mọ́bọ́ wà á yìí tẹ̀ ìkàrẹ́mà ó yẹ ehi nìyí. if you know how ugly it is kọlu tilẹ̀ wọ́n di kalama náà ẹ̀hẹ̀ ọ̀yọ̀ wọn náà ẹ̀ kalama ọ̀yẹ̀ ẹ̀yẹ̀ yìí dìde ukwu àmì ìyíra wọ́ọ̀dọ̀ sísá máa yẹ uhu islam fọ́ọ̀rọ̀ bí lẹ́tọ̀ náà tàbí kú ẹ̀ náà kàkà muharram sofa rabiul awal rabiul tani jumadal ula jumadal ahar rajab shaban ramadan shawal zulqada zulhijja ẹ̀yìn lukman manika lukman mana kọ́ làgó àgó káyé. lukman na tere eme ha akụkụ na ya ka ahị ahị ahị na ata m ya na ana ndị na ya na ene na na na na na na na ka ka na na na sị na nwanne ha na ya ha na ebiri na nọ anyị na aka sai na wuri hijira do ya ni ka a me kura ho ma ka dina a me de ni na ira ka jin hijira na na ko se count an a me ni ma ni mu sai na ma ira ka jin ni ko na ra ka o ka me de ni ko ne mai na wa wa wa ira no so ko ngona ni ka ta mai da ke odun no la wa na da han bala yi lo de do kai ba ka ta mai ngora ira wa wa ni ahọ́n náà ka anam tali tali náà dáhùn ṣùgbọ́n náà dábàá ọ̀ dábàá rẹ̀ náà ọkà fasadun kabirun alimun mutahatikun wa aksaru minhu jahilun mutanasikun huma fitnatun fil alamina azimatun liman bihima fi dinihi yatamasaku. àbẹ́ àwọn ojú ẹ̀jẹ̀ náà dìhù ọ̀nà ìsádà àjìnà ẹ̀ àmà ẹ̀ náà dìhù náà nù ọ̀nà ìkẹ́yìn sẹ́yẹ̀ àdó ọ̀hún ọ̀sìn sí. ẹsẹ nínú àkókòrò àyíṣà èrè ìlé kẹbọrọ ọba ikú owó kọnà tí ìṣòro ìjìlá mi dáàbà kó dáàmì hours tí cassette àmì iná tí iná ń jẹ ẹgbẹ́ rẹ ọ̀kadà ìjìlá. so báwa jẹ ni ẹni náà ayé iná dùkú náà kọ́ ọ̀rọ̀ àti pẹ́wọ́n ọ̀rọ̀ àti mẹ́hẹ́mẹ́ ká adin sáyẹn lọ àwọn kùsẹ́ ìpè bẹ́ẹ̀ olúwẹ̀ẹ́. ko wo ko mun tije ko here kan e ye ko la goda ab anda man se tan anda hero da se kaw san ni na jin ri a ko re fi jande anya na se de ko re tan ke ye e ya no wachin man ne me so hijron kwana mi e chole ni defense no ko they are weak defense they are lame excuses ene give ai kago kare eme se ko And ẹnẹ de like how many ní from hàrà mẹ́nà mẹ́nà who are you deceiving? ẹ̀yin náà mo dìdí báyìí kí àbẹ́ ní go kí ìyẹn náà mo tún mo gọ ẹsẹ̀ mẹ́rin fóònù àwọn àkókò ìyẹn náà yàn tó ẹ̀bùrọ̀ bí òláwà lùkó lẹ́sọ̀ ọmọ ìlà dáàmà ìsìn náà ẹ̀hìn dọ́ọ̀nù ọ̀kàtà ẹ̀yẹ And kẹ́ olùbídẹ́kì ẹ̀nà ẹ̀yìn tòbí ìdájìn ìhàn ẹ̀yẹ ń kẹ́ olùbídẹ́kì ẹ̀yìn ìhàn ẹ̀yẹ ń kẹ́ olùbídẹ́kì ẹ̀yìn ìhàn

Ini de na nyɛdɛ kɛnɛ Oh, miki hɛ nɔi nana ya mi more than thirty minutes nípa tẹ́lẹ̀ òkè ẹ̀kú ní kọ́ra ìjẹ́ lórí jẹ́ ìdílé sọ òbí déwé tukẹ̀ àdàrà wa tẹ̀wọ́n kùtù sọ òbí ìlú àti kẹ́nẹ̀ muhammadu rasulu lahi muhammadu rasulu hijira hijira bá ní ìyànà rà ọ tẹ́lẹ̀ ní ẹ̀mẹ́rì hijira onírìkú wa nìrí hijira ẹ̀nà ẹ̀rọ dọ́wì Allah àbẹ́ ọ aláìlázim lùkùmá náà kọ ẹ̀wọ̀ dọ̀ kọ́ ẹ̀ ọ̀nà rẹ̀ ìdí lẹ́nu wọn yẹn ti bẹ̀ntẹ́ rẹ̀ nẹ ẹ̀rọ náà mẹ̀rẹ̀ wọn rẹ̀ yàtọ̀ rẹ̀ hijira rẹ̀ àwọ̀ ìkọ́ náà mẹ̀rẹ̀ kọ̀ ẹ̀ka náà yàtọ̀ rẹ̀ hijira ẹ̀nu yẹn làbí dam bídà wọn mi dam bídà wọn yóò sí ẹ̀ kì í kọ́ mọ́tò níjà ẹ̀kẹ́ àmì now ilẹ̀ hijira imam malik alayhi rahmatulah ọkà ọ̀nà imam darul hijira kọ́ ọ̀rẹ́ yẹn nìyí ni ilẹ̀ imam malik ọ̀nà ọ̀sẹ̀ imam darul hijira. عليه رحمة الله وقال لا يصلح آخر هذه الأمة إلا ما صلح بها أولها أين تري تني أدري أمة نن أتاني نن أكتني تني فاتا إيه فاتا إن جت كان سامي هجرة سامي إيه يا بولم إيه أنا أني إنمي أنا حديثنا يكوبه إمام الطبراني دولني imam soboroni odoban e ini tarikh umar volume 2 page 3 de imam hakim odoban e ini mustadrak an volume 3 page 15 imam zahabi wa wafaqahu imam tabari dana doban e ka أن المسلمين في عهد عمر رضي الله عنه fakkaru bi ayi shay'in yuwarriduna kutubihim akwai mori inu inu ne sai ta bare e dai ro ya suna dure ke saur kana sai the sana sai historically saur kana sai remember eh idan na kere ilini wa yarabuna ahwal dan rake yume fastashara umal muslimin sayyidina umar dami shawaran dosi dokon zo to kumuni bi zalika min anam fatabaka ra'ayhum دي احنا سنة تبقى ده تقولين تبقى تري على ان شهر المحرم هو مبدأ الام الهجن كأمريكا محرم أبي أوبابا هيك يبدأ بشهر الحرام لينتهي الآن بشهر الحرام أولئك وهناك أنا وهناك منها أربعة هرم أبا نعم. ذلك الدين القيم فلا تظلموا فيهم أنفسكم so àti kònyà yìí náà dé ìdí yìí mà dí kònyà rọ̀ ọ̀zẹ́ ẹ̀tẹ́ àmì yìí nígbà ni fóònù náà ọ̀zẹ́ kẹ́nà fi mẹ́ fi ayé ṣe yìí ọ̀rẹ́ kó na kótó mi ẹ̀dẹ́ náà ló dé ẹ̀mí kẹ́ ẹ̀dẹ́ ìdáná. tó yẹ ní kí a tẹ́ máa ọ̀wọ́ àjẹ́ ìdáná owó kò mú rí tọ̀ wéètì ìní kílàsì dídé tó kò mú rí tọ̀ èèyàn ni wéè kọ́ ìdè tàjìn ṣó kò mú rí tọ̀ dọ̀ rẹ̀ yọ̀ análẹ̀ ní ẹ̀ àmì màmá sáfẹ́ mánhàjẹ́ ẹ̀rẹ́mẹ́ntì. lẹ́nu ọmọ ọlọ́run bá kọ́ ọgbọ́dọ̀ kàkà ókè ọ̀nùtà yìí yìí àná bí ó yẹ kùmọ̀ ẹ̀yìn ọ̀sán àná abẹ́ bí akó pẹ́nu ngo owó ọ̀hẹ́ ìlà ìlà yìí lọ́wọ́ àlọ́ àmà yẹ́rẹ́ dùkọ́ ọ̀ka tó àlùkọ́ ní kọ̀ǹtàn dùkọ́ ní olóko náà ọ̀nùnyẹ̀rẹ̀ ẹ̀hùn sálàfì ẹ̀yìn inú ayé islam. ẹni ṣáàrùn muharram àyìn tó don't know lórí ọ̀nì stress which is ashura dukman ní kásẹ̀ tó ọ̀nà rẹ̀ tó ọ̀lẹ̀ bá ń kà á. ìdáná àwùjọ sọ jọ̀dún wọn ní muharram ọ̀yìn ìyáná yẹ o ẹni muharram ashura ọ̀nà tó mú tó lọ́sọ̀ làm kàkà yìí wàá ṣáwọ̀ iná ọ̀bẹ ìyìn èkó zè àbíyọ́nù mi láti yẹ dukman mọ̀lẹ̀ bá kà á. àgùkẹ́rì sáwọn àgbà ni mọ̀ ọ̀hún nù èkì àárín ụmụ ahụrụ na anya oke ewecha narị ịza ya agịza dọka arị na ụlọ nye na arị ịza ịga ọnụ n'ọta nwa za jenni so wanda da baka and kuma zai ma na igwe ọwọ is that on to mo yo ka ni hadith on yaka yi inna allah istajara tawba an sahibul bid'a hatta yada al bid'a imam at-tirmidhi wa dawen wal bayhaqi on to wala salam ka idan na ida jebe wala on na shoko di nan bidia ko ro da hun bidia imi on ka tun kuma nin tumban imam abu sufyan thawri alayhi rahmatullah oka al bid'atu ahabu ila iblis min al ma'siyah duwa ni bidia oni shaitan ka men hun dai irin oka li anna al ma'siyah qad yutaba minha aweli bi azatun da hona ga murke ne أقوى البدعة لا يتابع منها أبدا because أنا من بلو كده أنا من أوكي بدعة هنا ولا متوبة هنا نقول أنا أنا هني أنا أنا أنا أنا نزلت أنا أنا وأنا نزلت كهذا أمريكا أنا أنا نبيكم أنا أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ما كانوا أنا أنا أنا نون ana wala ke ya duma nya nya no de pa nya ke na men ana tu ma e ja me da ro ki ko lo na men ana ki je na me di ko na da ho na na so ana wala i yo hu na ha no ta go ile ne o ge ai fo na ho no eh so da ka ha ole na ko ka ko go wa wa ta ni sam na na tu nu yo an ya na tutu yo utoni ya ili maka utoni ya tutu ye na ka ko konya ila wo situ ye na ka ko tu ijani school an inu mo ama utona ama na ka yo advice o na ama lukuma be win goro ama no ki ya yo then da ni ni then ne ro na ko ro da ka ya ko ni uze di ni ko da da ko utu jono ya o ki ẹni àti ẹwà ẹyìn náà gbogbo ẹyìn ẹgbẹ́ ọ̀dọ̀ àrẹ sọ́yọ̀ náà agbọ́dọ̀ kan kẹ́ wò tó yá ní plan ó tẹ́yìn advice the na ọ̀kárẹ́ lóyìn ẹ̀yìn dé ká ọ̀dẹ correct am that is all because ẹ̀ wọ̀ ọ́nà advice is all ọ̀nà advice and ẹ̀rọ gbé ẹ̀rẹ̀ yọ bọ̀dé akómọlé àwọn ká ọjà ìwúnà nílẹ̀ láti kọ́dì bọ́ọ̀ náà kọ́ làgùdọ́ kọ́nà kó nàbẹ́ àwọn ìdí èno asámbídíà ẹ́ wọ́n nù àlà ká àti nìkan náà rẹ̀ lẹ́tọ̀ ọ̀nà àbẹ́ o ọ̀yẹ́ kọ́ńgọ́ náà nà ná kọ́ńgọ́ rárá ìwé àyìn tó ń jẹ́ rọ̀mọ́dá nà ní ilé rèé dáwọ́ àyà ni ẹ̀rọ àhùn nà wọ́n yẹ ẹ̀hún nọ́nọ́ mi àtẹnumọ́ àwọn ọ̀nà ẹ̀dá àlàyé ìlú ká sáfà ìjọ ìjọ́tàmọ̀ṣọ́kọ́ tó nù. ọ̀rẹ́ ọ̀rẹ́ bá àtọ́ kìtìjì ọ̀rẹ́ dọ́hùn náà ọ̀jà ihu náà ana nka anya anafẹ́lẹ̀ ìpè àdúrà ìlà hàn mi. ìdìtọ́ ọ̀ka gbọ́dọ̀ فسعد كبير عالم متهالك وأكثر منه جاهل متماسك odoje ne diru ono wa nai arwa na isa da je ne one diru na ono wa ne enyi so ne da do won le arwa na ko huma fitnatun fil alamina azima enen bitino de wonya nai ko banyi tine hono ni bitino ne ne ne ọdún náà ayé ẹ̀yẹ́ ẹ̀dẹ̀ntì náà ẹ̀kọ́ níwà mẹ́yẹ tamọ̀ ìtàkù wúbà bẹ́ẹ̀ ni òun náà nyà wọn bàbá sọ̀rọ̀ àrí òun náà dọ̀rọ̀ yìí. so ọ̀nyẹ́ wọn náà the next thing yẹ́ yẹ́rì ìdàbà yóò tó bẹ̀tẹ̀ èyí yẹ́rì ìdí wúrọ̀ imam ṣàròsàn anáwó náà yẹ alimilal wọ̀ níhàn ìwé náà yẹ alimilal wọ̀ níhàn ọ̀yẹ́ kó almilal wọn ni ẹ̀rìn yàn kẹlẹ́ rẹ̀ ọ̀sán mi sábó ń dùgbò ẹ̀yìn ọ̀sán mi anagore tẹ̀wé yẹn ní prince lọ́sàn mi yẹ ṣe se ọ̀rẹ́dẹ̀wò lọ́sàn mi yẹ bọ̀ ẹ̀rẹ́ ṣe ọ̀tún wọn lọ́sàn mi yẹ arẹ́rẹ́ mi yẹ rèé kàtà lukman iná lè láyé mọ́lá gbọ́n ni dáhùn fẹ́ràn ní almilal wọn ni ọ̀rọ̀ náà àtẹ̀rẹ̀ sáré àmọ́ ní nígbà tó náà yẹ àwọn mímọ̀ wọn ní àkọ́rẹ́. àhẹ́ ah, ọ̀nà ibẹ̀ wà náà kọ́ni náà kọ́ni ẹ̀ yà nyó lẹ́la yín lẹ́nu mọ́. ọ̀rọ̀ sáré kẹ́lẹ́ yọkùn àgbàlù àtẹ̀rẹ̀ sáré fi kìtọ́ọ̀bì ní àmìlẹ̀ wọn ní àkọ́rẹ́ ó sọ mọ́ àkọ́rẹ́ wọn náà wọ́n tó sọ لأن الأمهات এই সব এই এখন আমার মধ্যে রাজস্ব অনুপ্রদান আমার মনে রাজস্ব অনুপ্রাস يعلم الإسلامية نجحت كلها من جماعات المعصيتي زمن النبي صلى الله عليه وسلم طب ولكن بلغته الله Fẹ́yìntì ọ̀rẹ́dẹ̀dẹ̀ kàtà rẹ̀, mo láti kí èyí ní wọ́n tó ọmọ yìí, tó kù yẹ̀tẹ̀. Ẹ̀dàlú, ọ̀rẹ́dàlú, ẹ̀rọ náà tí wọ́n ń tẹ̀lé ní ẹ̀rọ ìdíje ẹ̀fẹ́ àwọn kábàá ìṣe wọn kọ ẹ̀rọ ìdíje wọn náà lè máa tẹ̀lé ẹ̀rọ wọn máa bá ó lè tẹ̀lé wọn rẹ̀. ìdílé ni wọ́n bá tẹ̀lé nínú ìpín màtá lọ wọ́n mọ́ wọ́n yẹn náà. àti títí ẹ̀sẹ̀ rẹ̀ mùnà tuntun mi ní alákẹ́lẹ́ sí ìsúná lọ́wọ́ تقول بها انها تغير انها تغير انا منصوب منك انا عمال اللي قرر عمال اعمل هنا ايه يا اخي عن ذلك وجعله الباطل فيما لا يكون الحجاب آه لزمان ونما إذا أريد أنا مقدمة الرابعة an introduction náà nana kìdí di bọ́s introduction náà òjò náà mi yọ náà nù. ọ̀tọ́ mu nka introduction kàfi bayani awali shubha waqat fil milla al islamiyya wa kayfiyatu insha'abiha wa min masdariha wa min mazhariha. topic kani lukman nina dana dan dɔjɔn pe one two three four five five lines dɔjɔn pani ẹ̀rọ ní ẹ̀yìn táyì bí ẹni tó máa kàwọn five lines ọ̀nà jọ̀ tó àmì ẹ̀jẹ̀ ní tó yé yín dáa ó sì ọ̀nà tọ́ba ó kàṣẹ́ ta rẹ̀ láì nọ́nà jọ̀. ọ̀sán náà èyí ní princeton ní dárò kótó alẹ́ níyà beirut lebanon wọ́n ní princeton eh, eh, ní المكتبة التوقيفية إيه مثلا يجي ابني كذا ọ̀tọ̀ ní pìtọ́ náà ní lebanon so nyẹ́yẹ iná náà bi aná ìkéde yóò náà tilẹ̀ ìgbà wúrà ní ilẹ̀ ibi yàn because àwọn yín dáa dùn ọkà ọmọ dọ́kà ànà ṣubú ha ti ha ilé dọ́kà ànà ṣubú ha ti ọmọ so bọ́jọ̀n fífa sáyẹ̀nsì ìjọba bá náà ó ti ní ka islam yóò dùn bí hukumihi fi máa ká na yà múru wọ̀nyẹn nà bọ́jọ̀n fúlọ̀ dọ́ni wánà náà. لك وجادل بالباطل فيما لا يجوز الجدال فيه أو كده هنا معهن نعم، كتاين كنا يكيه وكام معهن كتاين لن دجم فيه وشرعوا فيما لا مسلم للفكر فيه ولا مسر وسألوا أما منه من الخوض فيه وسؤال عنه عبد ما نصرون عنه أي لي أني دمبارا أو يكو أرواني دمبارا أما عبد جيجي أه أمي نصلاي نجيجي أنا وين لاي نونا يجي no go to the next line no help that you are ni the next line where ka tell ni ma che wasa o ko no me wo na ni ni elu me aka ni azu wa mi awon mi ka jinto ni mala yin لما كثر حديث الجليل أكل نعتبر حديث ذا الهويسرة أكل لنعتبر حديث الهويسرة أذا ما نكا أكل نكا يعتبر حديث ذا الهويسرة أوامي عيني والمسروان إذا الثاني هذا يقرأ مياه هو هذا جيجي أنا بنا إيه رابين بس قوائمني يهودي يهربون الكلم

लेकिन मुझे अपना अगर करें लेते हैं लेकिन तो हम करूँ तो सब चाहते हैं आगे मुस्करा बहुत सारा मैं तुम्हारी तंग कौन को मुझे कर कर रही मतलब तुमको मुझे ना मिले मैं तुमको लेकिन हम ना आगे पकड़ गया है तुमको वही कर रहे हैं जैसे मैं पकड़ रहे तुम हर कारण किसी अंदर बोलने वाले ना जाने कभी भी ईमान होता है तो हमारी बात عليه قسمتكم ما أريد به وجه الله تعالى أتا أجيبا أما أما أما أنت مريد يسعى أجيب هذا يا أمين أمين من وين وين من وين فقد من العقل فما ذاك يصوم وصلى بينه فكان ذاك يصوم ومن يجب أنا لم أصوم ولهرته إلى الله أكلمه Thank you. lẹ́nu tẹ̀lé tó wọlé hàtà tó wọlé àrẹ ìfọlá pọ̀ tẹ̀lá mọ̀tò tẹ̀lé tó wọlé bẹ́ẹ̀ parí. àwọn ti dàfàrà ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ ti bẹ́ẹ̀ yìí ọ̀kàfà àdàláyìn wàkọ́lá hàdíhì kí ma orí dàbí ha wájú ọlá dàhálà. ó ti dẹ́n dáwọ̀ rẹ máa ń yé láyìn ọ̀yin ẹ̀rá ẹ̀dá ẹ̀nà ánátọ̀ ọ̀hún ilé olùkọ́ yìí mẹ̀sẹ̀lẹ̀ ẹ̀rẹ́ wọ̀rọ̀ àgbà ilé amọ̀rẹ́ yìí inú wa ìlà àánú mẹ́rin ẹ̀gbọ́n mi wọn ẹ̀rọ títà ni ilé àjẹ́ ilé ni màkà ọ̀hún àjẹ́ mi ilé àjẹ́ lọ sọ́nù àmà bọ́jì ní ẹ̀yẹ bìbọ́ àbọ̀wọ̀ náà ìtumọ̀ máa ń dọ́wọ́ ní kùdì hù lọ́nà àrí ọ̀nà wà gán bìbọ́ fáwọn ilé ẹ̀rọ ọ̀nù ìgbọ́ náà mẹ́ ọ̀yìnkì ọ̀kàrẹ́yìn jòdì ìdáná ẹ̀dẹ̀sì like àgùkà òṣìṣẹ́ náà dọ̀mẹ̀ kásọ̀ accept now èkó tó ń tó accept èkó tó òmùlẹ̀ ọ̀hún tó accept ẹ̀sẹ̀ mi dẹ́dùn fà bani bẹ́ẹ̀ kọ́ ọ̀nà kàkẹ́lẹ́ nkè hàtà kọ́lọ̀ ọ̀rọ̀ sólù. so ọ̀rọ̀ rẹ̀ jọ̀m pé ọ̀rọ̀ rẹ̀ jọ̀m pé láì nẹ̀hẹ́ mọ́lá rẹ̀ wúrẹ́ wọlé òun kó láì wọn àgbẹ̀. ọ̀rọ̀ rẹ̀

اللي يقول اللي بيرجع تقريب أولا من العمر الإنسان ثم درجة ولا هم وقت وقلت من العمر الإنسان من قبل وتقريب أنا لا أنا لا أقوم من أقل أنا أتعرف كثير يستحكم في ذلك على الصوري أتعرف من العمر الإنسان أنا ما يقع فقط بقى حركة إذا أنا تتعرف لا تتعرف لا تتعرف لا تتعرف لو كان منعهم الامر من شيء ما قتلنا اخره وما يرى يا طريقة أنا أنك تعالى يأتي رسول يدرك أخاك يا عمي وليد من القرآن يقول أولئك كيف لو كانوا عندنا ما ماتوا وما قتلوا أنا نفسي السنة ما نذكر أنا نفسي على أنا مدير ده أتكلم غير عن الله غير عن الله قلنا ọjọ́ àti lẹ́nu náà ìjọba wọn ilé kàákà ẹni kú nọ bẹ́ẹ̀ àkà ẹ̀rú náà nọ ìdáná máa máa wà máa kó ti lò rẹ̀ nọ̀dọ́ka ẹ̀ ni

Ah, abana fara ka bore an la honi wenan al hilal wal nihal eden yoni wenan na te abana fara bore an da ka da te eden yoni wenan imam shahrastani rahmatullah alayhi eh aboka amẹ́ríkà lérò lọ́dí o wọn nà bí kí ó ní ọdí o kókó nà lẹ́tọ́ náà wà á ká ká ilé tí èsì kú ìmọ̀ sọ̀rọ̀ sani. àbọ̀wé sọ̀rọ̀ lé different different edition or different book lẹ́pì sani ni ọ̀sán mi lẹ́pì jíjí ọ̀nà mi lẹ́pì jíjí lẹ́gbàá nà bẹ̀rù lọ́sọ̀ lẹ́pì sani egypt bọ́n náà tó kẹ́ni dàbí dàbí fara yẹn. sẹ àrùwọ̀ àkùkàrẹ́ dọ̀ọ̀ká nìyẹn anamẹ̀sẹ̀ yàtọ̀ ni ọ̀kadọ̀ ọ̀kọ̀ kàwọ́ náà wá kó wọ rẹ nìyí àgọ́ mi kọ̀ rẹ̀ tán ní ẹ̀kọ́ yan iná ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́ ẹ̀hún ẹ̀yẹ náà. kí ni ìgbéléwé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ فيدعون الاسلام ويبطلون الكفر ليس الاسلام بيت حركتين وانما يظهر نفاقهم في كل وقت في الاعتراف الرميل منافق ان يبدا بها هذه مطلوبه منهم الجماعه من البيت Jadi kalau di ah, mana bisa ya? Begini saja kita masa apa? Ini kita ini. Masa itu mulai. Anak kabore an. Anya nyinu e, le nyinu e. But ona kwa ona are nja do mana ka. Denyi, wo denyi do jiru e. Wo denyi le jiru e. Wa yubtinuna al kubur wal yubtinuna al islam. Anira yubtinuna al nifaq ka kan. Dan yubtinuna al kubur. Ana me kwa kwa wadaje ni wajini emere ekwe okuta ema okuta na ọkwa akara anyị ee onye ọkwa akara anyị. Fọ́tì tí ọ̀nà tẹ́lẹ̀ máa ń pa ọ̀gá yìí. Máa fi kọ́kí ẹ̀yọ́ ta àti والانحراف عقيدة إصلاح أنا أقول لك على عقيدة أنا أقول لك أنا أقول لك أريد أريد تسيرها أريد أمرها من مريض أريد تسيرها عن العقيدة أبقى عقيدة عقيدة كعقيدة ko ayaka lukuma wa nani sana nazi how many years don't run where shaw don't say let's do bizarre akida nini ọkà àtọ́lù lẹ́yìn mẹ́ta ẹ̀dọ́ ni ìdẹ́ yìí kókè yà náà sọ́yì àlàkídà tó lè fìlàmì yà lẹ́yìn ìtàmásókè wọlé nìyẹrọ. àkídà iná kálí òye tìwé kú àtọ́ yà wúlò dànù. dọ́kọ̀ ọ̀dọ́lù lẹ́yìn mẹ́ta wọn náà ní àkídà. now sọ́jọ́ wọn màá mi dá wà sọ́dún yìí mà. àkídà. jáì kọ́ ọ̀kàrẹ́ ni mà àbẹ̀rẹ̀ yà mí nání mana hajji ami fatu majid don da ji gudu da men o ka ya kala ki da ki da na kan da me do ko hele ni we mu dọ́lé ni ọ̀dọ́ àbá kídà àbá yà kídà kídà sáyà kídà ẹ̀jẹ̀ ká máa kọ́mu lónìí ìgbórí ọ̀nà rẹ̀ ẹ̀nà máa ọ̀dọ́ kídà ibà àbá ẹ̀dẹ̀ yẹn náà ìkẹ́ ọ̀rọ̀ mẹ́rin yẹn kúrẹ́ sún náà wà lẹ́wà yà kídà láàyè àkídà náà kọ̀rọ̀ yín àti àbá yà kídà kídà sáà náà yà kídà àmọ́ ọ̀nà àwọn ẹ̀yà kídà sáà ní pátá ìtumọ̀ kídà. ọ̀rọ̀ kí

ilé náà náà kó wẹ́wọ́rẹ́ jọ ọmọ rẹ kàá sùn kíkó kiri ẹ wọ akíjà akíjà sáà akíjà lọ́kà akíjà náà lè yìn dáa náà sọ̀rọ̀ yàrá kẹ́nẹ́ dáa kí jìbìtì àjọ rẹ lẹ́nu dáa lè tù gbọ́ dáa dáa mẹ́. so ọkàrẹ́ ìjẹ́ dọ́wọ́ náà kàtẹ́ ọ̀rẹ́ yẹn nọ mẹ́ẹ̀pẹ́ à ọ̀rọ̀ àkàkẹ́ ikó kiri ẹ̀ níyàn ìbàkà ọ̀rẹ́ akíjà ọ̀rẹ́ àdàmdọ́ kàtẹ́ ọ̀rẹ́ yẹn nọ nílẹ̀ kẹ́nìkà ọ̀nà oríṣi àgbáríkà ọyọ àná nyẹrẹ gbàtàmá jẹmọ arúgbó tọọdẹ ààrẹ ìnílẹ ìhìjìlá ẹrẹ ìyàkẹ náà sí ọyìn àìdí àkàrẹ ìnílẹ ìhìjìlá wẹyì ìfìdọ òṣèrọtù mustaphein mùkàlíbàtú àtúhábìl jamin ẹlẹ píríntẹsà náà rí dáàrú ìyáwó kótóbù làrabíyà dáàrú ìyáwó kótóbù àlàrabíyà ọ̀nà kúrẹ̀ká ìlà kan kọ́ ọ̀nà kúrẹ̀ká ń kọ́lé dáàrú ìyá kútùbà bí ọ̀nà ọ̀pìrìn jọ́sọ̀lẹ̀ page two fifty nine ibnu taimiya ọkà àbí àbí ìjọba nàbà ahẹ́ àná ẹ̀rù kò fọ́ mórí ọ̀rẹ́ ọ kàkókò inú mọ̀nà ọ̀nà kàkà ọkà wọlé ìjọba kẹlẹ́ àti mẹsàlá ti di ìmáàmà وإنما الغرض أن اتخاذ هذا اليوم عيدا múdìdà náà àdùnà láhùn ok dọ́ọ̀lù ọpẹ́ mu e pé ọ̀nà ni ilé ẹwọ́ wọ́ọ̀rì ni aná ìkéyìn ìrẹ̀pẹ̀tẹ́ ọ̀ ọkì bàlámi ẹkùn fi sọ́la ẹ̀yọ iná ka ní ẹ̀rọ náà ìkẹ́ dọ́ọ̀dọ́ iná rọ̀ wá wàlámi náà lè bẹ́yì àti ní ni ẹ̀jọ́ tó ń rìn ẹ̀yìn wàlámi gẹ́yìn mọ̀nìtọ́ ọ̀rọ̀ láàrín kàídẹ̀ ẹ̀yọ náà lẹ́kùn ẹ̀nà bẹ́ẹ̀ ní ẹ̀lẹ́sìn náà Hata ya dufi amalan. kowa ne tuka ye ina yi jelo danya ko kowa ti sɔn o tɔ ne yɛ mɛ idan a yɛ bi sariya min sara ye a ko kisɛ na ye daa yɛrɛ ce daa fɛn ko daa jɛ lajɛ wala ini sari o tɔ mori wa yanni bɛɛ jibu bi yan ale ti ba a ko wala waajibi ka taa sa lali ibi ti daa a bɛ la daa ni mɛ wali nabi sɔlɔ sɔlɔ kɔtɔba wa ohud wa kaayi bi a yɛ muta adida o tɔ wuli sɔlɔ nyara anyi kan. na-apụ ana ààyè wọn ọrọ ọrùn ààyè ọmọ ọrọ ọrùn àti ìyànà àpòlù mọ ọrọ ọrùn ìyẹn èyí ànàkè mísìlì ọmọ bàdìrì ànàkè kó ìbàdìrì ẹ̀yìnlẹ̀ wa jẹ́ pẹ̀lú dẹ́kẹ́ náà ní sáà máa yìí wa ẹ̀kọ́ bàdìrì wọ́n hùnẹ́yìn àti ẹ̀kọ́ hùnẹ́yìn wọ́n hàndà àti ẹ̀kọ́ yìí hàndà wọ́n bá tó màkà àtúmọ̀tì bá tó màkà wọ́n wá tó hìjìrọ̀ àtúmọ̀ hìjìrà mọ̀tàkì rọ̀tún láì hìjìrà wọ́n rọ̀ وحسب له متعددا أتي مت بلين هنا كم هنا ما نرو يذكر فيها قواعد الدين أنا إكا دوك كاينا هم نيني أطوى أيكونون ثم لم يوجب ذلك أن يتوجب Ai, mas ai, já, olha que chefe de São Paulo tem minha, olha, não, não, já, já. Não. التبرك الممنوع التبرك المشروع والتبرك الممنوع أما لا يريد أن يأتاكا إذا كنوا من أو يكون إذا كنوا من من أعبد معي مؤمن dukwa mana ne tɔɔye wɛ ne sidan dɔn na bɛ ne sidan tun yɛ na dɔn na wɔti tɛ o b'a ka yi ni ni an y'a ka ka yi ni wa kɔntɔ mɔri yɛ na barika o b'a bi hali sɛnɛ kɔbɛ a ba ni sɔhi kaa ehina wonto mori ebe so e dadi jam onto mori amala azabi ne dadi jam atonto mori ebe dadi jam anyo na kakere ha manje esa no tuwa ebe ka kanyo sa anyo so adwa koto mori pai don na don di geje ila ka ka oda ka kare kare albani albani na muwe atawasul atawasul anwa'uhu wa ahkamuhu agbani ọmọ ẹnà nísòro wà lọ́nà nílò yìí ọ̀nà àfi tàríjì hadith anọ́mẹ̀ wà hasanahu albani wà sọ̀háhu albani sọ̀nà kàmúrú wà nìdèdè ìjà àbáyé albani lọ́nà ìjà ànà àbáyé albani ẹni page twenty eight ọkà yìí. وهذه الأدلة متكاثرة ترد مذهب إليه العلامة المحقق محمد ناصر الألباني أنا وأنا الألباني دوك أما تدين أما جيل كوان يكوشان أقوى إلين تاين يا قوم لي أقوى من هجيلا نعدوك أنا داو قد يقولك وهذه الأدلة متكاثرة ترد مذهب إليه الألباني ما نريد أقول قول استاذ الألباني أطمن despite ka أنا لا أني دي الألباني إن الهي or if Albarka. And the problem the only difference only with Azani is that Azani Okaka, onto Omori Sallallahu Alaihi Wasallam, ah, Marwala, ẹgbọ́n yá dáàtà bí lè dìnyẹ pé lọ́tọ́ mi kà máyà mílíkù màlá hàl sẹ́lẹ̀kùnrin náà wọ́n sàn yìí kọ́ọ̀lù dáàbẹ̀ nìkan ó pínlẹ̀ ayọ̀ ọ̀rọ̀ sólè oríṣi ọmọdé ọ̀rọ̀ ń tọ́nà ọ̀bọ̀ sí àmì. فقال النبي ده نبي كان كي من سره أن يحب أن يحب أن يحب الله ورسوله أنا هم ويندد كن سليه مريه ونصانين فكدار قالوا نعم أن يحبه الله ورسوله أبكا أولين كمريه سليان وانت مريه سليان فليصدق حديثه إذا حدث أنا نويد كمريه ونصان اسمه وهكذا إذا جو هكذا وليؤدوا أمانته إذا أتمنت ejo wa mo katete wa sasa ani kuru kuma mo ka de kon ma oni jira ni zga me la tayo na me na koru wani yusimu jiwarahu man jawara ala to na ko ra ko rono ko ra wa mo biro za hiwa ko ama na me ono mo ni di zira ono to mo ni zira da da na ko kan kai e. ono to mo ni kono te wa ka anaboro iwa wo ke mu e ko ra da de sin barbar kan eri onamo ena ko kai ram zakra sallallahu n'ahụ akọnye na-ewe na rema ekwere ka dagda ni akọzire ni atawasul anọ nọ ni ka ọntọmri nkọnti chehin ke ekora ịzọ ime ọ na-abụ kenesi jagbar ka not ọ na ọbịa n'ụwa dagda ni ka atọ nka ọntọmri nkọnsọrọ akụkọ n'ohu dọkịta mmadụ atọ na mmerọ dị ka ihu ọntọmri akwụsọ hụ ya eyo to mun na hitete ani enyi ni sana mwana wa hitete enyi nyiro ana kome enyi bulugu maron ani likimbo to mun na hitete ino mi aisha aisha kida no ne polo don teten a idan ni kimbo na polo don to mun teten o enyi bulugu maron ke enwa ajaba eh deni jomi ndan sekeyani aga abo ya do aldanu ina na bena ro na ko kenai ọ̀nà lè gbọ́nà káàkà ọ̀gbọ́n mi àkóyè sọ̀rọ̀ ẹ̀hẹ́ ayé ni mo rò ẹ́ kuma àtàgbọ́n yẹn káàkà wọ́n tó mi kẹ́ ti jẹ́rẹ̀ mẹ́ni fa ọkọ̀rọ̀ náà wò ni àdìs ọ̀ àtàtàtà àgbẹ̀ni ìkó tán ẹlẹ́ni wọn náà kàrẹ́ rọ ẹ̀ kuma ló di budu wa wọn ọ̀ka ọ̀nà ìjẹ́rẹ̀ kó tẹ́ gbani lẹ́gbẹ̀ẹ́ káyọ̀ náà tó dọ́ka ẹnu ẹnu síra ọ̀nì rẹ̀ dì í ìyànà gbani ká dáhùn dọ́ka العلامة المحقق ناصر بن الباني بيشان جيش ونبقاني ريد أما تبقاني كا جد إيه إذا نا ويك دو دو يمين ونا مخرجة ونان ونطوة دو نعلا دو جمب تان دان نصر so ọtọ mọ ọnà ẹgbẹ ndọ gàmà náà ẹlẹkẹni hẹn náà kọ yìí. ẹ ẹ ìwé rẹpẹrẹs ọtọ mọ ndúwọ náà ntọ nyìmọ ndọ lẹsẹ ẹyìn lọkà àtúkọ anyamṣẹ àgbà tó ń tó mọ nípa wàláhì ẹyìn àti ẹkẹni ẹnìkúmọ náà kọ wọn lọnà iya ka kare yon dodo wani bijan ya ka wo iya ai da kare ni kibo to wani bona na bi do wani bi ba ga wo iya ka kare ikaye ile kare ma na ko sai ai ta ka komo da dadua da da kom to moni kuma na na kare no ko da da te amma da ka wode ci kenen aboke mon ta na wale di juhai o oh, kuma kana jai ne ne bi kona kwa ko oh, so dai hun jai ne ka ɔyɛ ɔsikɔ nɔyɛ abɛɛbɔ ɛni agbɔkɔ mɛsika okudu mi ha alɔyi abɛ tɛ nɔsɔ awɔrɛ abɛ kɔnɔkun na bɛtɛ akayi abi konya anasa abi konya jɛ kayi alahuma estajib du'a'i bi barakati nabi ɔkuli konya rɛ abaki bi jaayi nabi iya dɔn ɔnɔ mi kayi ɔtɔn nɔn ìjɔ kari gboro sanyi nɔnɔ kan ɔtɔn nɔnɔ nɔ dɔn mana na dɔtɔ jɔna na ka dɔ kan walakin na lɛbi a jaba mi ɔk iya na mi yɛ yi ɔka an yi ko ne na ko mun ne fɛ huwa ma a shara ilayi alamatu lalbani ɔkɔ na wɛrɛ lalbani kan kedɔri ɛwɔ tabaru kɔnɔn ɔn yi sharafi ɔn ko wani imanu shari'i ɔn dɛmu ya ku wa ku yɛ wɛnyi imani ɛn kɔrɔ a b'a rɔ. tun da zani ko ata ina na ina na ta mun sai mun ne albani da zani ka to da tan ka zani ka wa ila kana al-amru kal okay na'am ata to ne ita mamme wa nahnu na'lam anna azarahu sallallahu alaihi wasallam min thiyabin aw sha'rin aw fadalatin qad fukidat ka ba ka ini tana ka ka on to mun da ta ta ina ran ina ni ran e kunye وليس بإمكان أحد إثبات وجود شيء منها على وجه القطع واليقين كيف أنا نوكا كاي أظن تمريبا أي دامبيدي أي أنا أنا قلت أنا أظن إيه إيه أنا أظن kò ní àná agbẹ́ni ọmọ náà ká ilé náà àyíká ká yìí ọ̀hún ní ọ̀nàmú ọ̀nà àmàlùkù لا زني كان لتن ده كبابا وإذا كان الأمر كذلك أنا كانوا يعني إيه كوني إلي إلي إيه لمنتم آه، إيه هنا كنت أين هنا كنت أين هنا كنت فإن التبرك بهذا الآثار يصبح أمرا غير ذي موضوع أذلك إلي أقوى كان أرى أنا تيجي لهنا كيف والله the topic of discussion في زماننا إنه معي ويكون أمرا نظريا محضا إلي هناك أقولي ده اللي كان أمنا ده في يوم براتي because any ẹn an yẹ dẹni náà níbi they kwan náà yẹn ata ní yẹn níbi dẹ ọkà fanáyà bagi ìtọ́ra tó kọ́ọ̀lù bíi agbára albani ẹ bọ̀rọ̀ ká ọ̀nà muhala ẹ̀ nínú ẹ̀nà tọ́pù bẹ́ni kálí ẹ̀nà nínú ìwé ẹ̀nà tọ́wọ́sọ adúláwọ̀ akámu page one forty six ọ̀nà nkà abẹ́rẹ́ náà bẹ́ni kálí ẹ̀nà nínú ọ̀hún ní because lẹ́kọ̀ọ́ náà bẹ́ni àkọ́ ọ̀nà nínú ana dana ko ka kai oi ka ba ko to moni to ka o mari da duam ya ba ko to moni ona na danya ko ko no mata buka anye ne le le so le ko kan kuma na kan ile kana ti te o kai o mari da dua ya ba ko to moni ana me oni to dia di donya straight forward ana ko wa na dona dawo ini patu maji page one forty nine. so abele kon ko na wa ko ade ẹ̀ẹ́dì nílẹ̀ na ìdí àbọ̀ ọ̀rọ̀ nù. na awa dúró kọ́sùn gbòòrò àni kẹ̀lẹ́ ẹ̀rọ ẹ̀yẹ́ lè tàwa tù lọ́tà wà tẹ́lẹ̀ kí ni wọn náà kẹ́ni zuban ló kọ́ra ni ó kọ́rọ̀ ìdánwò ni afẹ́ ìpa ìkọ́jú zuban náà mi kọ́rọ̀ mi bídìí àmì náà wà pa a baduwa do ka

ona ka ke ago kalbani ka tin tawassul ka imam ahmad ibn hanbal or imam shawkani enne ka ka enne do tin ki zoi anyu sha ne bi ta ahmad ona ka ke ni ko ka ko sha ne bi ta albani akare ni imam shawkani

ẹ̀ka bá hàn bìkà ni màjúmù bàtà wà bọ̀dùn wọn. page one one oh seven page one oh seven màjúmù bàtà wà yìí page one oh seven ẹ̀yà anákàwọ̀ ahmad ibn hanbal kan ọ̀ni ah, ahmad ibn hanbal sí àwọn tó bẹ̀ tẹ́ hàn yàjú lu tawásù bí nàbí ko weki yezi ma kare na rawo aka ke hal yajulu tabarruku bin nabi tabarruku bin yin en wannan ne al abi enani usul fiqh ka ke dai man jala babayhi baban wahidan faqad qasa qiyasan fasidan babu tawassul bin nabi o di babu tabarruk ahal bẹ́ẹ̀ ahin ahmad ibn ah, ah, taymiya takiyuddin onawudin fa ajaba doka alhamdulillah oka ono komuri abo amma tawassul bil iman bihi oka awere duya pa duwa fitando mori zili iman anu nyi onto mori sallallahu alaihi wasallam duka omori fa bu iman anu nyi onto mori ayo koro zawi anayo ndipa wa mahabbatihi wa yawmul kamali wagoyi yoni shonto mori oyi shonto mori bi bada afepa watawatihi oyi sa sami ada shonto mori do akanya mse pa wa salatu salam alayhi wa ya salatu shonto mori do rai de pa wa bi duai akonyo shadu anabi do rai de pa wa shafaati wa nke ni do huwa min afalihi ana kenu kora onye boya ni wa ba'dul ibad al ma'mur biha fi haqqihi ati kora na ka ariyo mori ni ana moda keme inne don to mori yon fa huwa mashru'un bil ittifaq al muslimin ako sana a nyoy no da ni sharia aboko mun ni aboko mun de tebe ton wa kana sahaba wa ka sahabi ni radiyallahu anhu ajma'in yatawassaluna bihi fi hayatihi yani shon to mori mitawassul o me ne a me so me je ni to ne bi de kamanduwa وتواصلوا بعد موته بالعباس عمه دايما التواصل انكل انتم مولي دايما التواصل دو مولين انتم ناس هتتن عن سامها كده ده عباس عمري انتم نينا هيتم التواصل انا عشان زي اتكاسي انكل بعد لازم التواصل الهداوه انا مش عم التواصل كده عباس بالدعاء يرون لا عباس دون لدو من دوان دول يرن كما كانوا يتواصلون به انا كان من مدرسه انتم مهمه ina ma ka ona shehu suhaimi shehu suhaimi ana iko muwaki dana ana na re oku ile non do be la kwere na enwete ala do ni na tawasul do ben kitabe na ni atawasul shari mun ha tun nan duwanya kendo li dani shubhana la ni shubuhat wa radduha fi

ọkà awere ọyẹ kan nọ n'akaka aláwọ ẹni ẹtọwọsọ ilé kabihi ọmọdé máa pa ọsán nílùú ntòmọdé falẹ ọlẹmọ abihi kọlan ọkà arwan ni anyinẹ ẹyẹ ká ẹwà nánu kama lahun fi hal bibihi kọlan an kuma ẹkọ ẹlẹ ṣe ntòmọdé yẹ kú anyinẹ ẹwà nánu ada ni láti sún àjẹ ni àjọ ntòmọdé yẹ kú. àmọ anyi difference of opinion ni nánu àmọ anyi arjahul akwal anyi náà jẹ ehu kékeré ṣùgbọ́n àwọn ènìyàn bọ́ọ̀dọ̀ kan yẹn ntòmọdé yẹ kú àbọ̀ mẹ́rẹ́ anyi ntòmọdé abamere gahi ini dɔyi anyi nso ntomori fa danya na jɛn an ka bɔra mɛ nyi ti ba ntomori ti sɔyi man kana halifan bali ali bedai awuli yasmut aw bɛlɛ ka wa man halafa bi gairi lahi fakɔdi kafar that's why this hadith a yà nu le kɛra dɔw k'a kɔnɔ ntomori lɔbɔ ala so kama lahun bin halafa bi gairi bihi kawlan an kama ne nyina yɛ ba ini koyi ntomori ku wa jamhurul a'imma o kama majority of our imam كمالك أنا كإمام مالك وشافعي إمام أبو شافعي وأبو حنيفة إمام أبو حنيفة على أنه لا يسوق العلم لغيره من الأنبياء والملائكة أنا انك إذا ما وي كرسي أنتم مريكو أبي أنيجا نو أتملايكا ولا تنعقد اليمين بذلك باتفاق العلماء وأجن وأجن تمريكو تنسى أنا هو كيانو أصودا كجيس ده تمريكو نعم wàhálà ìjọ dúkọ abẹ ilẹ̀ ìlà màṣọmọrin wẹ́ẹ̀ kà máa nẹ́tà ni but àbí imam ẹni nìkan wàláhì lọ́jọ́ tó mọ̀ nǹkan ẹ̀ máa ẹ̀sìn ní bẹ́ẹ̀dì rẹ̀ ti rẹ̀ nọ́ọ̀rì wàhálà èyí dẹ̀ rìwáyà tẹ́ àn ahmed ọkà imam ahmed one of the rìwáyà náà dọ́gbọ̀n wọn rẹ̀ anda ìdá mẹ́yọ̀ ni wọ́n rìwáyà tó wúrọ̀ àmà anyi rìwáyà sọ́dọ̀ wò dá ahmed àmà jàmbú rẹ̀ máa náà jẹ́ tẹ́ni kìsọ́yì àdé màmẹ́ àrẹ́ ni rìwáyà sọ́dọ̀ ahmed anaka kìsọ́yì. تنعقد اليمين به خاصة دون غيره أن يمتين أنتم ليكم أن يكن أمام النساء ولذلك قال عمل في في منسكه الذي كتبه للمروزي إمام أحمد أو آه، تلفي وانا وانا وانا وانا كرت تلاي المروزي ما كوك إمام المروزي أروى أروى إمام أحمد محمد الله لا نبأه إنه يتوصل بالنبي بدعائه ولكن غير أحمد إمام أحمد بن حنبل dee kootin ki afgaani marwazi oo mi tawasul binabi oo oh, jonto muhiba ama walakin gayru ahmad ama yebi ahmad ah, lukman a ah, kare nom do ko ini majmu fatawa majmu fatawa ni ono oh, show ni bole do man ka ati ah, gayru ahmad ehe era kida era ko majmu fatawa volume 1 page 107 oni yeri dan insha Allah aka inna hadha iksam ala Allah bihi wa la iksam ala Allah bi makhluq wa amad bi ida riwayatayn qad jawaza al-qasm bihi wa lidhalika jawaza bihi jawaza tawassul bihi okay anyi riwaya ba hodi ama doni ay ka horijo ka iksam ala Allah ka onyum che mori dus ondo mori dus yeku sile so mori ele no sa kai anya mi yeku da ko ti sai do mori da ko ngi mi wasu men o ka wonya wa men

anyi alfasmu ala allahi bi mahlukihi ile ri nyoso le yo na eku da ki kwa no no ka ah umari ma shanto mo tben man me something like this oh eh eh ina riwaya na da ga ma de oh man doti ni kunya kanya man me fadhalika jawaza tawassul bihi abwabo ore ka kare nyoso mi tawassul kweze ho abe ni ko walakin riwayat al-ukhra ama anyi ah, riwaya sanare nyoda ma de o عنه هي قول جمهور العلماء يواز انا ده ده ما بنو جيتا به ما منا وبين the majority أنه لا يقسم به فلا يقسم على الله به كسائر الملائكة والانبياء آه شيخ الاسلام بن تيميه انا كا روايه اللي هنا ني ده ما ده طب مالك يوكي قولان يقولان مختلفان صوابا جميعا ما الحق إلا إلا واحد أوكا إذا نوا كره با إيه ده إذا نوا كره إذا نوا كده إذا نوا ده كان إيه right إمام الكيكا صوابا جميعا possible كده إيه أنا إيه right ما الحق إلا الواحد إيه نعمل إيه إيه كنا إيه aki ma mu ama daa diri ebe ahụ dani be konya dọsi jp maliki shafi hambalin konya dọ ka ahụ sani

sheikh islam bin taimiya because no normal that's gonna count abisa ẹni rẹ nọ wà lẹ́yìn taimiya ká ok yàrá mi dọ́gbẹ́n dọ́gbẹ́n dọ́gbẹ́n and mẹ kàmáyé count in and yẹn náà ṣe kọ́ tu tamarid ṣe kọ́ tu atamarid àbí ṣe gẹ́ni ọ̀nà àbí wáyé dọ̀ ẹ̀fà ẹ̀ wọ́n ṣe gọ́nà áfíríkà nìkan yìí àyàn ẹni ilẹ̀ ọ̀sá imam ahmed imam àbáwọ̀ máa ń ṣọ́ bẹ́ẹ̀ so ẹ̀ àtàlẹ́ nìkan kàá máa dọ̀ dọ̀ rẹ̀ ọ̀nà ọ̀nyí weakness ọ̀nyẹ́ wẹ̀mú. dandan yi daa kan kama don le dɔtɔ ka a tɛn to mori pa dɔnni je fi ima mana bɔn dukuman ile da ko edi awo tara ya den de de fan oka ai to te wana na ba hulu lo boro oka ya ka go kono ka ka ba kon to mori no bidia ya ba ahmad min babil aula ahmad bidam bidia ya kon mi kafir ahmad bi kafir e ya ka bo ka ya ka ko boti kai kama du man kan ìjọ dọ̀tọ̀ tó jẹ́ ipá mẹ́rin ẹ̀ wọ́n ti ká mọ̀ dọ̀nyẹ́ yìí dọ̀kọ̀rọ̀ tẹ̀ wọn. ṣẹlẹ̀ ẹ̀jíjà mú hẹ́rẹ́ rẹ̀. àgbàwọ̀ bíbù tèmi àkànkẹ́fẹ́ iná lánà àlàmù àdàn mìíràn sálà wọ̀l àìmà ọkà ẹ̀yìn yẹ́ yóò ti kònyà ẹ̀yìn ní sálà báyìí àti àbí ìmáàmù náà ìmáàmù níbẹ̀ قال أنه يقسم به على الله كما لم يقول إنه يقسم به مطلقا أو كأن يشم تمره كدا تمره ذا ananka ameka jozutroli anyi sanyi senyana heku iyo mori ولهذا أوكا قصنا after Abu Muhammad ibn Abdul Salam Muhammad Muhammad Abu Muhammad Abdul Salam عظم فتان أنه لا يقسم على الله بأحد من الملائكة والأنبياء وغيرهم أوكا إيه وركوزوس يكو لو أدرني يكو ملائكة بقى النبي بقى أنا بدنا يوم مرهي كمزاو لكن ذكر له أنه روي عن النبي صلى الله عليه وسلم حديث بإقسام به فقال إن صح الحديث كان خاصا به إذا كأوكا روي أولا أنه وأوكا كأكي روي أنه شقة التمريض روي حكي قيل أمن نبيني حديث لا تدعي الضعيف حديث because بني على المجهول هذا هو أبا يمنعه

أما هاد شرعك إن صح الحديث condition of statement والحديث المذكور لا يدل على الكتاب به أوكا حديث أنا رأيك عن ابن تيمية يعني. قال عنه قالوا لك لن يسدن يني يقول يوم وليكم وقد قال النبي ابو كان نبرا كأبدا الجار من كان حالبا فليحل بالله وإلا فليصمت هذا كان عين يكو وشو مري يكو أو أتنان كوكو وقال dɔre kan man halafa bi gɛri lahi fakɔd asɔrɔ ibu tɛni a dɔre kan kɔtɔn na ye o tumuli ɔrɛ kan kɔtɔn na ye dɔkɛ ikɔ ɔlɔmɔ muri ɔnɔ siri kumɛ dɔka bɔ awɔ ibu tɛni a dɔre tan ɔduwa wa mi ndoye kumuli ɔdɔn ɔkɔ duwa wɔ ibada zan ha duwa ibada ɔlɛ wal ibada mabnaha ala tawqif wal ittiba idan ha ibada ɔyɛ bana biw ti so at tawqif mana an hajj waqafa alaihi rasulullah sallallahu alaihi wasallam ana ko je tan to mori je tun wal ittiba duwa sa sun to mori idare kon to mori on wato so banya ni fa mun tayi na kan dawa so aka la ala al hawa wal ibtida idan man bada tire so sana yesi ato ai dare wallahu a'lam e mun tayi ka tima jumu fatawa wal mu an pe juano sabi aka anya ni bunte ibunte ni o ti lo jamala we qa'idatu fil wasila ni mtume sikuwa muwe ni laita wasul qa'idatu fil wasila shaykhul islam ibn taymiyyah ewo to kumano nyu wanon haya to kana da ko to pe te gudu mun na ilele ibn taymiyyah ma ko to helen straight away straight away to helen do do ya ko din oka ibn tèmi àdọ́tí àdí ìdóbò yẹn náà lẹ́nu àkọ́wọ́ mi lẹ́yìn àti ìfẹ́ sọ̀ lẹ́nu sí ọ̀nà yà ìgbà nǹkan náà dọ̀ ìfẹ́ sọ̀. wọ́n yẹn náà kà ń fẹ́ sọ̀ lóko tá a ti níwẹ̀ hundred fabricated hadith ẹni ọ̀rẹ́ ti gbanyẹ tó mo ní ta ní ìbá ọ́ ní ìyẹn sọ náà ni náà yà tó dà kó kẹ́nẹ̀ àgbo kàfẹ́ lókè ní ìdíwẹ̀ one fabricated hadith by ọ̀ 126 hadith number 94 ila mbeto ukatiza oni ibn taymiya katena sasa wana copy ibn taymiya ah ibn taymiya ka okay ah oka ah nyo ni vitu ka omadua yoni don't tell me ke omadua ahụgodo tum na ka ọrọ nke mọgụwa ya nwawo n'ịsọ oyizi bekee tọọ ọrụ ọrụ ọkazari kalamrun ama awon ya nukme ni ito lamma tọlọ min hu du'a lahu ijosi hun won to mori kọrọ ma du'a ran an yi na hu huwa aidan bi solatihi wa du'aihi don to mori ka yawo to mo huwa wes gumo da du'a ma rola du'a kura ka era ma du'a kusala du'a le ma du'a wa ka joka solli rakatain kura ka era summa kun وأمن أمرك أدوك اللهم إني أسألك وأتوسع إليك بنبيك محمد نبي رحمة أمري ما فاوسع دمي تي دمي شو زي بداو أن ما مدوا دوا دادوا من ذلك أنتو مولي مشهد الله نوانين أوكا أي ابن جميع كريانين بدعاء نبيك وشفاعتي ذي أدوا ka wagwadwa non tuwa ntumuli wa memi wado كما قال عمر ana kuma romere kati kuna na tawasa leka binabiyina okay ana kuma romere kati kuna na tawasa leka binabiyina omori imidi shan tumuri mitawasul hidaw onto le tuwa ina na tawasa leka bi ammi nabiyina ijon to wala shay tite de ase on kulun tumuri paal daw now idan ne edan yoy na hawo wa man kadoka hi binabi hakani atawassul binabi so yeah أني تهي المجاز بالهز عن كن يناتو كوالي ذاك مقدرا إذا نسلو كي تهي غابنون أو سياق الكلام أدورك بنبي أنا كان إذا تمين سيدو بجاه نبي يرباني تومرين سلين يا كاي دي سالا بين كيكي بدعاء نبي يعني then take سياق الكلام continuation of إيرانا كان أبي رجلي ɛgya ama na ama nnadu ɔnam zaka akɔm so mori ɔkɔ ɛtɛn dɔma duwan ɛgya nkolo so mori dɔkɔ ɛtɛn dɔma so duwa a ɛn yasi pan domori yin ɛyɛ bɛ nuwa pan ɛgya mi yɛ oni so agbawo ɔjɔ tɔm nɔni bɛ lɔntomori kaa ka ɔtam malɔla ɔjɔ ɔla mɛ lɔntomori kɔya naduwa ado kaka ɔmori yɔ daduwa o lila duwa numu amɛ o hadith volume four page one imam tirmidhi ọ̀dọ̀ rẹ̀ volume four page two eighty one to two eighty two ibn majah ọ̀dọ̀ rẹ̀ volume one page four one eight faisal ni lukman ni náà faisal ọ̀dọ̀ bọ́ọ̀rọ̀ mi faisal ọ̀nà ọ̀dọ̀ yàn faisal gẹ̀dẹ́ yàn mi àtẹ̀wọ́sọ́n bìjáhì nẹ̀bí lukman náà tẹ̀wọ́sọ́n wẹ́ẹ̀wẹ́ wẹ́ẹ̀ ọ̀nà ìbàdàn sọ́nà mi náà anyi ló bandala ọ̀mọ́lá àbáńdọ́lá wọn èdè wọn ká ẹ̀dọ́dọ̀ lẹ́tọ̀ọ́ very slippery ọ̀ sọ àwọn olùkọ́kọ́rin musatu rasulillah so ina ita wasu don kuma da ko ana me yan agawo ibnu taymiya kan ka eboro ordinary juan ma juan man meri diunan ke sabe non an kuma ah ibtida ratun sakin mahalifa sabab jahil ibtida ibùdó tẹ̀mí orí ìgbà ni ètùdá ọ̀sẹ̀ tùmùtà kéńté jírí bọ́ọ̀tì ọ̀ka yìí ẹ̀ ń pè jírí bọ́ọ̀tì àyìnbá ọ̀nà ìyà kọ̀dé mi tọwọ́ sọ lélẹ́mù lọ́wọ́ àti tọwọ́ sọ bìjà ìnìbí mẹ́rin bá ti ta àgbà àmà ọ̀yẹ́ ní ìwé anìtàn kéèjọ́ mẹ́rin ìdìtàn ọ̀yẹ́ tó fi wọ́tí ìdá wẹ́ẹ̀kan tọwọ́ sọ àyìn kọ́ ìdá onígun tèmi àkúnyí lẹ́nu do am tawassul and e don kaba na say don condemn anything tawassul bi nabi so abele kun tẹmi ẹ yà dọm abele ọ lukman yà dọm di ayẹ uh, ilẹ̀ yìí tawassul lọ nọ and wọn lẹ́yìn ẹ̀rọ rí du ẹ̀ nọ ni nuru sunna wa zulmatu bida ọ̀tàm náà mọ̀ ọ̀ lánàá kẹ so he is muslim anamẹ sa'id ibn wahab al-qahtani dan ay tabarruk do shogen do kan kai tabarruk dan nay kai abena una na beno nay kagere qahtani ana min hisl muslim non yaridi dan ma dol kon ma bi tahri jani lan do sal bani meni ikma non ya yo kele dan ti ata kwen ti ata dan ma bal ko to mo ni ah anyi ile ero no is ko awon ni kai wona i get but that like that sẹ́yìn mú ìjẹ́ ìgboro ayé lẹ́nu mi kẹ̀dọ́t lukman ọ̀rẹ́ rẹ lọ́ọ́ yìí ọ̀bí ilé lukman náà kó rẹ ká kẹlẹ́ yìí kàlùbẹ́ni náà mi ní mẹ́rin kẹ̀lẹ́ àgbẹ́ni náà wọ́pọ̀ gbọ́dọ̀ kà mẹ́fẹ́ rẹ̀ ti ṣe ilé mi kẹ́ máa wọlé lukman ní èyí gbòòrò ilé ìta àrí ìjọba náà bẹ́ni mọ̀sá kìlọ̀ fún ga. máa kà á kẹ́yìn mẹ́ and lukman náà kà ọkà let's go on orange kene just awa le two minutes wọ́n tẹ̀lé bá ní orange. ìta kásẹ̀ tẹ̀ mọ́ aṣọ tọ́jú wọlé ni ọ̀dọ́ káàdì bẹ́ẹ̀ ni àkùtì àṣẹ ni mẹ́rin kí wọ́n dà kí ní àti ńlá lẹ́gbẹ̀ẹ́ ni kálímẹ́tò lẹ́hàk yẹ́wò ká ní alihakimiyẹ́tò lè lá ìtumọ̀ náà kàwọ́ káàní lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ náà tẹ̀ káàní lẹ́gbẹ̀ẹ́ ni ẹ̀mú ẹ̀dọ́ kàkínní náà màlàkínní yẹ́tò lè lá ilé náà lọ́nà ká on fourth of god 4th August on Sunday 4th August 2002 ilé bani kàtó àwọn ọmọ yìí lẹ́yìn tí gbẹ́lì bani kẹ́nẹ́ ni ẹ̀yà bá àwọn that ìgbà náà ni kàtó ẹ̀ kú wùyà bá wọ ẹ̀ wúlọ́ ni kówé tó wà wọ́ rẹ̀ kàlùbá ní so ah, then eri wáyé ní kàtó ẹ̀tọ́ náà ní ìsìkàbá ìdílé rẹ̀ ìrẹ̀ òyìn à wọ́n mi kàtó ọ̀ ita sáré Albani kì ajá ń bídìí ọ̀ mẹ́ ita sáré Albani ẹ̀yàn kọ́ rẹ̀ tọ́ Ibn Hajar alásọ̀láni kẹ̀nẹ́wà e Albani Albani àkùnrin ní Ibn Hajar sọ́mà náà kúrẹ̀ kan àná ìdá Albani ká kọ́ ọ̀nà ní mílẹ̀ nẹ́ẹ̀ ọ̀ náà yìí síbi àtúntò láti nàbí ìdá ọ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀tẹ́ ọ̀rẹ́ mi ẹni kùnú tó fi wé tìrù ìdá Albani ìdá àyàgẹ́rẹ́ ẹ̀tẹ́ ni Albani ká agami kunut onto sallallahu sallam wana mi kunut we oka onto wana mi kunut e kunut kunut na kaka le nazila anyo idon yesi o ile di etui ya menene de modu aban ene imam aka ka he ene no da la ha mi ha mi da mani kan yan ene number 1 ọ̀bẹ ní sọ́yìn buhari àti ahmad ibn musnad ahmad ibn hanbal lágbàáníkà ahmad wa tabarani bi sanadin sahih وهذا مذهب أحمد وإسحاق أنه يرفع يديه كأن قربة جاب كنت من قربة كما في المسائل أنا كم من وانا المسائل للإمام المروزي أرهو إمام أحمد في 23 دعني كو أما مسح الوجه أولا أريد وسيتي يا سيدي فلم يرد في هذا الموطن أين ذا دوين رينون فهو بدعة بدعة عظيم وأما خارج الصلاة فلن يصح أكما أين كان الصلاة وما دوين وسيتي ضعيف عظيم كيف ضعيف وكل ما روي في ذلك ضعيف àbísẹ́nà ìka ọ̀dọ́wọ́ ni ẹnu dọ́ ìbọ̀ ọ̀bìn àgbẹ̀ríkẹ́ ọ̀dọ́ ìkẹ́nẹ̀ wọ́n bá dùhú aṣọ́dù dọ́ọ̀bàn ní báàgì ká ẹ̀yin ìfẹ́nàdọ́ ìbùhù náà sà ẹ̀rọ ní kò nyánà ìkadà kọ̀ dọ́ ìbìtì ẹ̀hìn wẹ́ẹ́ náà sọ ọ̀mẹ̀kọ̀mẹ̀ anáwẹ̀ lẹ́yẹ̀rẹ́ ọ̀nọ́rẹ́ kùmúrán ní ìdílé àná min baadi kama hakaktuhu bidoiba bidaud advani kono ina koy kulen iye ẹdí ìdẹ́nu mi dọ́yìn ọ̀nàdà mi tẹ̀ kíkì ọ́ ni wẹ́n eré ìdí sọ̀hìn abu dawud dọ́yìn bá abu dawud ẹ̀nà ìgbà nímẹ̀ àti nọmba two sixty two àti ìwé nọmba náà àhàdí ni sọ̀hìn ha láti bá ní kí wọ́n kálẹ̀ ẹ̀gọ́ lọ́kà wọ́n ní zálíkà àgbáwọ̀ kọ́lẹ̀ iz ibn abdulsalam imaamu iz ibn abdulsalam ọkọ̀ ọ̀ka fi báàdì fatawi ní fatawa ní yíkí sọ́yì láyà fàlùhù ilà juhal ẹ̀yọ̀ náà mọ̀dọ́dọ̀ tó ti ṣe é ilé àmì ẹ̀yẹ kọ́ ẹ̀yẹ náà ìbá ní káyì ṣe ní sípà sọ láti nàbí wọn ni àgbẹ̀ náà máa ń sílẹ̀ lọ́nù ká máa ń kọ́ ọkọ náà iṣẹ́ dá ìgbà ní káwọ̀ abẹ́ àrọ̀ àmọ́ àgbẹ̀ náà náà tún kọ́rọ́ yẹ̀wò kàn ní yẹ́bù dá ó dúdú ẹ̀yẹ lẹ́tẹ̀ lùkúmà náà ni lọ iṣẹ́ kúrẹ́ náà ni lẹ́yìn bulugul maram ibnu hajar akọlani because hadith náà wà nyìn wana zi bulugul maramete page 264 imam ibn hajar al-asqalani ó zi hadith rẹ̀ hadith number hadith number 1595 àti 1596 hadith rẹ̀ bá ma bẹ́ẹ̀ kanyọ́ sí wọ́n ti ṣe yìí mil kɔrɔ to bɛ dɛsɛ rɛ ka ilé ni an ko kiri ilé ni fɛrɛ ti parce ilé ni lukman yà hɛ yɛrɛ ko yen ìdílé ìdílé dín nǹkan ọ̀tún lùkùmánì fi já ìlì tótálì ọ̀nà náà ọ̀yìn tọ̀pán lè sọ mọ̀ká ọkà wà án umar ọ̀rọ̀dì ọláhùn sàálà ánù àtàdáwọ̀ ẹ̀hún umar òmùrẹ̀ yìí náà ìjọ kọ́ọ̀lá ọkà káànà rasulillah sallallahu alayhi wa sallam kọ́ọ̀nà gbọ́ntúmù sallallahu alayhi wa sallam ìdá mádàyàdé yìí fi dùá ontúmù rí ọmọ mu wọ́dọ̀ gbàdúrà lam yarudahuma hatta yamsaha bihima wajhahu ontúmù rí ọmọ bàá ìlànà èyí ni kó àrọ́jàwò tìrìmìzì ibnu hajj alaskọlá ni dọ́kà ìmáàmù tìrìmìzì ọ̀dọ́ rẹ̀ wọláhù ṣẹwáhì ọkà àdìsọ náà àwọn ní àdìsọ sọ náà ìkọmi bẹ́ẹ̀ ni ọ̀sán kányá ń wà nílẹ̀ mini ha ẹ̀wọ̀n àdìsọ náà yẹn ń gbé nu yọ ọkọ̀ yẹn yẹn hadith ibnu abbas ẹ̀nẹ́ ní bàbá rẹ̀ ni umar ẹ̀nà ọdún pọ̀ bàbá ibnu abbas lọ́jọ́ lọ́wọ́ anúmá kòmìnir ọkà dí ìdáwọ́ ní ibùdó bá gbá wà abu dawud ní sunan abu dawud ní ìmúlẹ̀ náà wọ́gẹ́rì àtàhánabọ̀ ọkà abu dawud náà àtàhánabọ̀ wọ́n mọ̀jùmọ́ òhun àákọ́ àbánubọ̀ ìyàkọ̀dì bí ẹnìnàhú hadithun hasan bí bá yà kúmù àlà ẹnìnà hadà hadith hasan ọkà yà àkọ́ àbánulẹ̀ because ẹni hadith gánà ẹ̀kọ́ ọ̀rẹ́ dọ́yì èyí tó tó tó wà bẹ̀ dọ́

amada idijọ́ ni kayin hadi ifenen ọyẹ dọ ifenen dọrin ẹ̀yin wọn náà kọ ẹ̀yin wọn náà kọ ìwé wọn dúró sàkún náà wọ̀ wọ́n ti àdìsẹ́ yẹn wọlé dọ́ọ̀ lẹ́yìn yẹn wọn ọ̀sán náà lẹ́yìn yẹn dẹ́ kiri kíkíkí jẹ́ àná dọ́ ifẹ̀ náà yẹn àbànà ọ̀bẹ dàkẹ́ sọ́rí ìdí tóo kan náà lẹ́la ọ̀rọ̀ àná ló ti dájọ́ tó hasan ọ̀bẹ àbọ̀ mi kayin àdìsẹ́ náà yẹn nàná àná ọ̀nà yẹn náà ẹ̀rí yẹ́mà ni kàákẹ́ ni ọmọ bí àgókè ìyàlẹ́ ìlú ìsàrò mẹ́rin níka ìyá ẹgbẹ́ bá mẹ́rin dẹ́ kàrẹ́ yìí and kuma yẹ́sì ká òye àbọ̀ọ̀gà ká ẹ̀rí yẹ́wọ́ ana kàákẹ́ na hajj lásìkò láni ẹ̀ kàrẹ́ yìí wẹ́rù wọn náà wọ́n mú sọ́lá hadith ayọ̀ alba isul hasib sharh istishar ulum al hadith abul suja ibn kasir amẹ́ni inan ọ̀nà tí hadith rẹ̀ dọ́ka sayukuzabu alayi kọ́ntọ́mù yọ̀ kákiri etí etí kwan abẹ́rẹ́ so ilé ọ̀nà rámi káyé àgbo kọ́ntọ́mù yọ̀ kákiri etí etí kwan àní dáná yín ìjọ bá àkàrẹ́ náà nùmọ́ náà fẹ́ kárọ̀ yín sẹ́kúrẹ́ kó hadith dọ́yì bọ́yì tọ́wẹ́ dáa ẹ̀ka ní dọ́yì kọ́ntọ́mù yọ̀ kákiri sayukuzabu alayi kọ́ntọ́mù yọ̀ kákiri etí etí kwan àmọ́ hadith ibnu kasir na wato no kiran an wata bidai ate kenan elo ko ni ma hora bidai hadith na wata me wa na kan ni ama hadith sa ole ni buhari on ni na da na ni lafia on tum ni man qala eh man qala alayya man kadaba alayya jono jison ah nyaga on tum ni man qala alayya ma lam aqul falyatabawa makaduhu minan nas nka ma se gbɛɛ la nanu de nye jɔ ɔn tó mi kɔ ɔn náà aka rɛ kama ma ni ka da kɛrɛ ma kan ɔn n'o sahɔ ya ni ɛni la waa sɛmɛ kama ni yiri waa yɛrɛ ni waa yɛrɛ b'a fɔ ɔn tó mi kɔ ɔn yɛ tse ti kɔ dɔ yɛ a b'a fɔ so ɔn yɛ tse kɔ tó mi dɔ yɛ n'olu kɔnɔ la ha n'o mi susu yɛ gɔta rɛ man kɔla ala yɛ malam akol o da kaze yi wa fɛ yɛ o da kaze yi wa yɛ falyatabawa makaduhu minan nas e ka buhari dɔ so hadith onon any hadith e onon ah me kaya e eh, kasari abe tete kon to mori because on to mori of prophesy and prophecy on to mori is true so isa me kaya eh, ka a ah, te eh, tai ila nunu kuma na ma hankata nde nuran yeri iska ila na like well on water ulukul maram imam abu Abdulrahman. الحافظ السخاوي عليه رحمة الله one of the one of the best students of Ibn Hajar al-Asqalani أو يقول أنا نهي الضوء اللامع لأهل القرن التاسع ونرى الضوء اللامع لأهل القرن التاسع أو كاتب أو كاتب إذا كان ابن حجر الأسقلاني ذكر عنك

akwai ya tukane dama bunu gwanon bi tarihin ba a mazat rasulullah so doka uwe ananka ọnọmẹ ọnọmọani kàrẹ yín nánu ok ọ̀nìbàbàn inú bàbá oníbùnú ajá ẹ̀kọ́ lánìmẹ̀ ọ̀nà bíi tàgọ́líkù tààlì five volumes ọ̀hún àti bùlùgùn mọ̀rán ìlànà yìí ò ní kó so ọ̀nà mi dọ́ka ebi mu ajara kẹlẹ náà ọ̀ka yẹn nka ìyẹn lè yẹ ká nyere nọ nìka inú wọn náà lè dé mìíràn dọ́jọ́ onye ìwẹ́rẹ́ náà kàmi kọ́ ọ̀nyẹ́ dọ́wọ́ lámì lè áhùn lọ́kọ́ ní tààfẹ́ dọ́jọ́ onye ẹni sọ́nà lè dé iná ọ̀nà náà kàn lẹ́bi kọ́tù wù báyìí wọn ní ibùn ajara kẹlẹ nira àyíká. báwo ni ẹ̀ ń kọ́ ilé ìtura ilé ni kọ́wá ẹ̀hún kata náà yìí ní ilẹ̀ ibùn hajj ọ̀sọ̀lá ni ọ̀nà yìí bùlọ́ bùn mọ́rọ́ ẹ̀ ọ̀nà lè di hadith thirty five hadith number thirty five bọ́ ẹ̀ ká <laughs> ibùn hajj ọ̀sọ̀lá ni ọ̀kà akọ̀rọ̀ sí wọn náà bẹ́ẹ̀rù sí di bẹ́ẹ̀ náà bọ́ọ̀kà ni ká yín ẹ̀hún kata náà ọ̀nà wọ́tọ̀ ká ni. xawla asaabe nyi naa wẹ̀ nyi dantó sallasalaam ẹ̀ rọ ọ̀kà. وعن أبي هريرة رضي الله عنه قال قالت غولة يا رسول الله فإن لم يذهب الدم قال يكفيك الماء ولا يدرك أثره أخرجه الترمذي وسنده الضعيف mọ̀dáṣe lọ́túnlá ọ̀nyẹ́ ni ọ̀nà tó ń tó mọ́ni sọ̀lá sọ̀lá dọ́kà yìí àti ìjọba page nineteen gbólógbòló maram hadith number thirty five ọ̀nyẹ́ ni ọ̀nà tó ń tó mọ́ni na ọ nọ n'iri heit anya n'aka anyị ate nne anyị na anyị na-apụ oru dị na eyiri ka onye sami abịa ahụ wee yiri ewu ọnọda adọ n'ụsọ onye dọkịta anyị dọ ntụ enye m ya zọbi dam anya na ọ na anya na ọ na ya ọla dọntọ mmiri ka ya fi ke ha ebe ọnụ ihe nyina abụọ oze wala ya duru ka asarọ apụ ya nnukwu ya abụ enyemeka ịla mee ya onye nkọ ibùdó hajj lọ́kọ̀ lánìí lọ́kọ̀ àhọ́rọ́jà kò tìrì mí dín kì tìrì mí jẹ́ ọ̀dọ́ ọbẹ̀ wọ́sánà dùnkù dọ̀yì ìsìn náà dáná dọ̀yì and wàláì sàláì tìrì mí jẹ́ dàbí sọ̀nà. ṣéèkì tìrì mí dín àgẹ́tẹ̀ ẹ̀dá ìyàn dìgbà ní súnánù tìrì mí dín kuma dọ́kọ̀ dọ̀yì dín. ìdí ẹ̀wọ́n náà dí Imam Bayhaqi odi hadith ani wen. And hadith sani bi sahih. Ibn Hajar Jalani kisai. Hadith on tiri mi and it's not an do it. Ale bu e ko kai ke ba su ko Onye no iso acha ni na bu ka pero yin an. E ora ya Amazatu Rasulullah. Yamani kana bin na أقول أوه كتب من قبل الترمذي بذلك ومالي حديث نابو داود نون فانا عن كتانا ويلي فات إليك سوزي شيء كهونا داني يزكاية كتاكي بنو هذا رتولانو كاري is not is not the final ibn hajar lakolani alayhi rahmatulah ọkà àròjà tìrìmìzì di tìrìmìzì ọjà àdìsọ fún yẹn kọdọ àkọlọ ọjà àdìsọ nìyẹn ìgbà náà ọ̀nà dẹ́rẹ́bà ọ̀lẹ̀ tí náà dání an wá ní an fọlán ọ̀dọ́ náà dọ́rẹ́ ọ̀nà kan dọ́kùnmá dọ́dọ̀ yìí dọ́kùdọ̀ yìí. ọkà wàá mi ní tẹ́sílá tó àhàdìbù sọ̀hìn hà volume one his albania ma bẹ̀rẹ̀ náà ni akọ wàá ní tẹ́sílá albania mẹ́ ẹ̀wọ́n kúnlẹ̀ sílẹ̀ mi dídú ẹlẹ́yà ọ̀dọ́ ọ̀bẹ àwọn bẹ̀rẹ̀ mi à àmọ́ dọ́kà sẹ́mẹ̀kẹ́ náà òkè. imamu tirimizi mana di hadisi rẹ ìrẹyìn lọ́mọ tí rẹ́fẹ̀rẹ̀ tá a máa ní hadisi níbẹ̀ yàkí ọ̀dọ̀ rẹ̀ anda ilé àmì èyí tó ọ̀nyẹ́ ọ̀wọ́ náà wéré rè ọ̀nà rẹ̀ yìí wọn náà máa làm wàá nyé maron ana kaka ibn hajar al-falah na raka nan babu taslim ah ibn hajar al-falah ni dole su da ibe ni doka yi oza salama on tun na salama ka assalamu alaikum warahmatullahi wabarakatuh assalamu alaikum warahmatullahi wabarakatuh Allah

na da hatu da kusa da yanzu kane kene bal bani ne bal bani na ka na kure bun hajar to nan kole aga wa da ku kibun ga jar to nan ni ni babu taslim eh on page 64 hadith number 240 wa an wa'il ibn hujr رضي الله عنه قال صليت مع النبي أقوال ابن هجر أو ذلك أنه أنتم مدى قصالة فكان يسلم عن يمينه السلام عليكم ورحمة الله وبركاته وعن شماله السلام عليكم ورحمة الله وبركاته ذات رسول الله أوكا وائل بن هجرة دوه كون رنتم يا كسالة أنتم لما سلام نواري دوك السلام عليكم ورحمة الله وبركاته أنا سلام نواري دوك السلام عليكم ورحمة الله وبركاته دي أبانا دا أجي نادي سلاما أنا بان بوهاري أو دا بان هو أنا يتكلم يونس أنا يريد زاد المعاد volume 1 ana ni tahqiqat al-arnaud mzatu rasulullah salama nanyi na wena assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah oya da ahni assalamu alaikum wa rahmatullah assalamu alaikum oya assalamu alaikum wa rahmatullah wa barakatuh assalamu alaikum wa rahmatullah oya da ana kwaona kudumanika ni hiki assalamu alaikum kunyana ẹ̀yàn náà bọ̀ but ibn hajar al-asqalani ọ̀rọ̀ àrẹ di hadith rẹ̀ lẹ́nu dọ́kítà wà fún abu daoud bi isnadin sahihin. wàláhi lazim wà ní abu daoud ẹ̀rẹ́ mà ní hadith abu daoud ní ẹ̀hàn náà volume one to four. ọ̀nà àkàmì ìṣẹ̀ṣẹ̀ ni wọ́n ti lè yìn hàn check ẹ̀rẹ́ ní hadith and ulema ọ̀nà náà mi ta kéèké ẹsẹ̀ mọ́ ẹ̀ nínú ìfẹ́ hàn. weyilal han miñang ñeyinahe fo iyawa kaka ibnu hajar afgalani yedo aba men na abu daudi ayini ah, ma ina ma ka ka hajar o o ko man burhanakum in kuntum abu dawud bana na wacce ka assalamu alaikum rahmatullah wa barakatu uware assalamu alaikum rahmatullah wa hausa then sai ku yi ne ibnu hajar rasulullah non ne ana we kan onye da umana ibnu hajar rasulullah ni sai yo non ozo ya bi that's a content sai you not the content don't you just not promise kon ma on koroti nani don't ba so mi do le gwe mi so lo kon dɔɔni bèbè bɔ ne mɛ ɔne ebe mɛ andili kuma na adza yi bi etsi awɔ yɛ wɔde da akɔ ɛta na musa tura so la ɔgbɔnwan anyi student teacher of islam tɛmiya anayi muhammad ibn abdulhadi ìlànà wẹ́ẹ́ kò yé wẹ́ẹ́ tẹ̀rẹ̀ n'atí ẹ̀kí tẹ̀ mamu lina mamu gbẹ́ni ọ̀nà yẹn lẹ́ẹ̀ gánilẹ́ọ̀nì tẹ̀ sílò sẹ́mi kíkún tẹ̀mí ẹ̀ẹ́ ibn hajar tolani ni ya rọrọ mi na maamu minna na ce kan duwere wani mikroban a fika alika la fika sunna so a ni student ibn temiya ana ke ido ido le kene ehe lo sa won copy an o mi tari o e o je abo je ejo ibn hajar tolani wa jire je na ho knowledge don tare do muhammad ibn abdul sɛkpɛ nkpata non tu ibnu hajar asukɔlahi dɔn yɛn ba dɔka nyɛ nkata nyo wonon agbɔ wɔyɛ ewu ton mala bulugul marami wani ya tu faro wa na nyɛ mutahari ya wɔyɛ a kari wɔyɛ wani o shɔtin boro kɛ buluka a cɛ kɔni shɔtin boro wahala hinan Omuze tuwaso la a b'a to kɛnɛ da a ko jugu ni Ibn Taymiyyah ọ̀tọ̀ tó Ibn Hajar al-Asqalani ọ̀tọ̀ tó àmọ́ Lukman ọ̀yà ni sada ìkàrọ̀họ́ ọ̀yà ni ọ̀yà ni rẹ̀ nọ nàmẹ́ ìkàrọ̀họ́ ọ̀rẹ̀ ọ̀ni dàmpara ọ̀rẹ̀ wọ́n láì dàmpara tó amẹ́bùkún mi yọ̀ọ̀la four one nine àrùhà ọ̀mi. just about how to learn one God is how to learn one hadith they always were this is after all Muslim ma kare ina yi to batul mawdu oye ma kan nan dan faro no le ne o ko ha ke ni te ye kuli ke play eh ani dan faro no me ija kala barka

ka anya ọnụ ntụ mori ka anyị ka ene aka mere mi maru ene aka mere ete nọnụ dọla kọ ete nụ ntụ mori ya ate na na zefe so dọla kọtị n'otu onye tọta bụ ebe ahụ agụrụ ihe dịghị naanị n'otu onye o kota na zefe ama ọtọ na ọ dị ka anaghị eji dọka na ọ adịghị na yahudi after musolini ni lóyìí yóò náà wọn akutẹ́nà náà ẹ̀yìn after musolini lẹ́nu after musolini kò ní àyè ọ̀hìn abu amarin muhammad siddiq al-minshawi alayhi rahmatulah kọ́ọ̀rì onsalab kọ́ọ̀rì wẹ́ẹ̀bì dọ́mù wani ẹ̀ ọ̀nà mọ́tàn náà yẹ muhammad al-misri abu amar sọ́ọ̀kà ẹni ẹ̀yìn muhammad al-misri abu ammar ọkà irishadu salikin ila ahtọ ilmusallin irishadu salikin oríṣi èdè ní èṣòdè inú sọyìn ahtọ ilmusallin jẹrí akọwé oníyẹyìn náà lẹyìn oyin ọ̀dọ́ àkùsàlà ìjà àkàrà iná dọ́kà yìí mọ́tò olùwájú ìbá àdàdùá ìwọ́n mẹ́tò rán wáyé irishadu salikin إلى أخطاء المصلين إرشاد السالكين إلى أخطاء المصلين أنما محمود المصري أبو عمار page 165 أوكا مسح الوجه بعد الدعاء sáàbù kọ̀ọ̀kan أريد ọ̀rọ̀ èyí tí mo ti ṣe yìí عادة وقتان يتقوتم إدلارنا كمنتشر ولا جريتا بين أكثر الناس إنك نظر وليس لها أصل من السنة أين يتايا أين سنة تمري بل هي مخالفة لهدي النبي أما كان إلى من بنا جوجي وذن نون تمري سوزي كاسي مه إلى بنا جوني أما إلى ما بينك ذلك الزمن هناك قال الشيخ الألباني arwa ya arwa be abo jahi lo ko وقال شيخ وكاكا وأما مصر الوجه بهما أنا كريانو كاتني شبة الأقل به انا وقريت وسيش دوها سوى غنو دسيجي فلم يرد في هذا الموطن هو بدعة وما هارج صلاة فلم يصير وكل ما روي في ذلك ضعيف وبعده هو شاب ضعفا من بعده كما حقق ب حققته بضعيفة بالداود والأحاديث صحيحة ولذلك قال العزيز بن عبد السلام في بعض فتاويه لا يفعله إلا الجهاد لكن إلى أن أمدن هيك ريفرنس هو الباني ما تجيك المنشاوي كنا كم صلينا عن وقفوا من من شاوي ọ̀nà ní go direct ọ̀nà àpò help bẹ́ẹ̀ ni wọ́n kà á kẹ́lẹ́ nìkan ẹ wọ̀rọ̀ fídíò ọ̀rọ̀ yìí láti dé hujan kọ́lá <laughs> al-izz ibn abdulsalam kíkọ́rin wọlá yàtọ̀ alùhù ilẹ̀ jùhà ẹ̀yìn ọ̀nà àti òṣìṣẹ́ yìí ẹ̀yìn jáde finish dọ́tọ̀ wọ̀ lọ́n ọ̀nà àkùmọ̀ ọ̀nà àkùmọ̀ wàhálà kọ́nà káwọ̀ sinẹ́kà wẹ́ẹ́sì sẹ́yìn kó tó làwọn dùn kọ́ wọ́n kọ́ ẹ̀gbẹ́ni ọ̀kà wọ́mẹ̀rin àtọ́lù mùsọ̀lẹ́nì ya bi ni ire no iko kire abe abo sharh sunna li abi muhammad al-husayn mas'ud al-baghawi muhyiddin wa nebtu oyo ana he <laughs> sharh sunna volume 3 sharh sunna volume 3 ana abu muhammad al-husayn

ilay أويس shei شيء voluntary page four sharh oh شرح volume voluntary page four 406 حديث number 1399 أخبرنا الإمام أبو علي الحسين بن محمد القاضي أنبأنا أبو القاسم إبراهيم بن محمد بن علي بن شاه حدثنا أبو بكر محمد بن نجيب أنبأنا أحمد بن نجدة أنبأنا يهيا ابن عبد الحميد أنبأنا أبي أبي وعبد الرحيم ابن سليمان عن صالح ابن حسان صالح ابن حسان نيتون أبن كتنا على إيرس أنا أنا كم كتير حديث أنا صالح ابن حسان عن محمد ابن كعب عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم أبا أبا أيوه يونين because

dɔka hadith ɔni hasan antɛnɛ kɔ hasan ɔka yɛ anyi hadith ɛnɛ mi bɛ nu yɛ nɛni ana yɛ kɛnɛ ɛnɛ tó kata yɛ sɔmi nabe awɔ wɔyi ka hadith ɛnɛ awa tó kata yɛ itin mi lɛ nɔni ɔnɔ ɛyɛlu kɔ nyɛwɛ ɔdaka nyɛwɛ awɔ kɛmɛ wɔn n'atse ani ana hadith ɛnɛ awa tó kata yɛ bɛn mi kiri ɛfɛ tó hadith ɔni abdulayi ibn abbas dɔ nabe awɔ hadith ɔnɔ ɔni imaamu bagawu si ɛni saro sunni. ọkàn tó múlí ká ìdá sàálùtùmù lọ́ha ìjọba òmùlù sílẹ̀ ni fàtàlù bìbùtù ní àkókò fàáìsá ni ní rere inú wa ni wá fàáìsá ni inú wa ni wàlá tàfàlù bìbùhórì ha àti ìkẹyẹ mọ́ wá àti pọ̀mọ́lì ìsàmì wà ilẹ̀ àdá àdókòm ìjọ ìlànà náà pọ̀mọ́lì ìsà tàfàlù gọmìntò àìhí dára mẹ́tàn kó ní ìsànà àpamọ́. فليمسح بيديه على وجهه وصبح نعمة الزيشيان إمام البغوي ما لا دوكا تانا نان أما لا تدي تانا ما لا نوكا ضعيف إمام البغوي وانت دوكا دي زان مساعد ضعيف then àmì ànyí tó rùn ní ẹ̀ ń kátánálẹ̀ kàdí ìsọ̀nà báyìí ẹ̀ tẹ́ máa kà á kẹ́ ọyọ yẹn dọ ìsì hẹrẹhẹrẹ abẹ àwọn àná yẹn nso kata yàtọ dọkì imam gbàgbà ìdámẹ kọdọ ìdí ànyìn náà ọ̀nà ìsọ́ọ́lì ibn hasan ọ̀nà kàkà ọ̀nàkùn kẹfẹ́ fẹ́ dì dọ́ni alimadami alansori sọkọ̀nà ọkọ̀nà ni munkaru hadith munkaru hadith bí maana àkàrẹ́ hadith ọ̀nà ìka iye yà tìlẹ̀ mi lẹ́yìn kàwọ́ rẹ̀ ní hadith sọ́ọ́lì ibn hasan and wàhálà kọ̀nà munkaru hadith ọ̀nà ní the following politics ọ̀dọ́ náà yìí ọ̀nà òhìn sàtò ẹ̀tọ́ kákọ̀ yìí ọ̀nà mùtọ́rì ọ̀nà bí confucianist kákẹ́rà mùtálìs ọ̀nà òhìn èjì èjì rẹ̀ ọ̀dọ́ náà fi ní wọn ha fi ṣe ní lọ́jọ́ ẹ̀jẹ̀ dọ̀jẹ̀ lọ́sọ̀ kákẹ́nà tọ́nà mù khalifa tó sẹ́kọ̀ so àgọ́yọ̀rẹ̀ka ọ̀nà munkarun hadith ìnìhẹ̀dá hadith àmì màtòrò munkar ẹ̀sẹ̀ mọ̀ di hadith àná so ọ̀rọ̀ náà nọ ni ilé náà dọ̀yì ìdánì hẹ́rẹ́ hẹ́rẹ́ ọ̀bẹ àná àbí dọ̀yì gbogbooro ọ̀rọ̀ tó kọ́kọ́ hadith sọ ilé bínú hajar ọ̀tọ̀lá ní káka bá sọ́kọ́tà àdán ọ̀rọ̀ mẹ́hàn èyí yóò ní yẹn àná abáyọ̀ ẹ̀sẹ̀ mẹ́kọ́ abẹ́rẹ́ ní bínú hajar ọ̀tọ̀lá ní gbólógbòló àbọ̀ ọ̀nà kọ́pì fóònù wọn lọ náà ìka gbọ́n náà kọ́pì ju gún wọn lẹ́sìn ọ̀dà tó ọdún tó bẹ̀tẹ̀ fa hadith of i hadith one thousand حديث 1399 وأخبرنا عبد الرحمن بن أبي بكر الطفال حدثنا أبو منصور أحمد بن الفضل البرونجري البرونجردي أنبأنا بكر بن محمد بن محمد بن حمدان السيرفي أنبأنا عبد الصمد بن الفضل أنبأنا خالد بن أيوب أنبانا عايد ابن ابن حبيب عن صالح ابن حسان أعطاهم نعرفها بقى صالح ابن حسان منكر الحديث أو إذا كان لنا ده أعطاهم نعرفها عن محمد بن كعب عن ابن عباس قال قال صلى الله عليه وسلم إذا دعوتم الله ببطون يقفكم ìjọba ara àmàdúrà nínú dáìka ó wọ ẹlẹ́dùpẹ̀dúrà ẹjọ́ لا ni látàkàlóhùn abẹ́rẹ́ mo máa kéré mo máa fẹ́dúrà ọdún tó mo ní ni ahun tó mo ní ni fẹ́yìí àfọ̀rọ̀ tó ìjúwẹ̀rẹ̀ mẹ́ta ni sàmsẹ́ òbí ha òjò heko dúdú ní ṣe yìí ni ọdún tó mo ní ni hadith ọ̀nà ni dáre dọ̀ọ̀rẹ́ ni ara dọ̀ọ̀rẹ́ ni ah, imaamu bagawi anamisharu sunna dọ́rẹ́ mi sàlẹ̀ donc hadith on est victorieux ago ke no salih hasan rehnan oui de what e bon karo hadith ose e mon kai mala imam bagawi mo ako mo karo de e no to ka ko allah bukhari mala ka de ko allah bukhari ok imam buhari mo tan re kare hadith on atam non mon kar hadith on e ala ana tadi fi hadith awla hay nyina hewa eh, imam buhari imam bagawi abu dawud don mota na di hadith an me ehe eh abu albani da ah. al iz ibn abdul salam rawa ah. mani kai ẹnẹba gbani náà dọ yìí rẹ albani ọkà ọkọọnà kàwọn ọnìyàn bàgẹ àná jihadu lèmi <laughs> jihadu lèmi.

ana m ege ni taharij no e nyiri tun da mala Tahari. ene ya kan o na ti te ya kan albano na un library don na do na jini so da chere wa na te dem na roka da ya atụ. Oche che motu bread in bi boro di de bi che mu to ta de bi chi wa na ko hu bo kene kene da ya مسألة رسول الله يلا ده كما ده ده كما نية أما رسول الله finally وروي وروي عن سالم ابن عبد الله عن أبيه عن عمر قال كان النبي صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يغطها حتى ينفى به ما وجهه أكاك وروي عن دايني يونا داينا استودي مستوى العزيز أكاك وروي سمك عيسيك swiga to tamuri swiga hane mwazi eh an ama na nyi swiga pia adi zama bin so swiga nda ọsịrị ka ee hadith ọnụ onye nwe now agwa m ka swiga to tamuri ruwiya anyị mere anyị ka anyị kọrọ ka aka ide ike ya bụrụ swiga to tamuri ana nkịta ruwiya hukiya يروى قيل إمام النووي إن ونناه شره شره شره المهذب في المجموع أوكا إن ونناه صيغة التمريد وعليه ونناه كا يا إكذار لن ونناه شره المهذب أباني ونناه أذكاره أذكار للإمام النووي لين introduction and one of common أوكا تريان تريان تريان ومن يشيغون صيغة التمريد هذه Ah, mẹ́rẹ̀ ilé lukman biaran and kuma ẹ̀dọ́nà tàbí ìdí àti ìjọ̀nà imam shu'aib al-naud àti abdulkadir al-naud ẹni ẹ̀rẹ́ mi tàbí ìdí yọ. Uh, ah, àbọ̀ ọ̀dọ̀ rẹ̀ máa ní sunan abu dawud volume one ọ̀ni abu dawud ọjọ́ àdìsọ náà rẹ̀ page one thousand four eighty five volume one page one thousand hadith not not page hadith number one thousand four eighty five one thousand four eighty five.